الحمد لله أقف على وبواء الله الذي أحل الزواج وحرم الزنا وبتي أشي إما فيو إما لقو تسيني التفوة كما واسع سيقو سنا لعني أن يكون أتبعني تيوسي أكد النقاح لا أن يوا تيوسي لا أن أبا يلو سيليو أبا يلو سيليو wasalaatu wasalaamu ala nabiyina muhammad anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́ba nabuwa muhammad wa ala alihi wa sahabihi ajma'in kánú náà bá wọn fámílì rẹ̀ àwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ìtàfẹ́ gbéyẹ̀wò nírọ̀lẹ́ yìí òun náà ní kẹbíra tún min kaba'iri dhunub ọ̀kan gbòógì nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tí ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ lérí ilẹ̀ rẹ̀ òun náà ní azina ká máa ṣe sìná azina ìmáa ṣe sìná yìí tí wọ́n ń pè ní ìwà àgbèrè wa kullu wata'in fi qubulin waqa'a fi ghayri nikahin sahih òun náà ni kí ọkùnrin àtobìnrin tí wọ́n ti dàgbà tí wọ́n lẹ́tọ̀ọ́ síra wọn tí wọ́n yẹ ṣe ọkọ àtìyàwó ká máa bára wọn láti pọ̀ sínú kan máa bára wọn lásìkò ṣìnà ká máa ṣàgbèrè papọ̀ azina kabiratun min kaba'iri dhunub ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó fi rin lẹ̀ sínú alukur'ani àwa mùsùlùmí ipe èèwọ̀ òun náà ni kọkùnrin àtòbìnrin kí wọ́n máa ṣe ṣìnà papọ̀ ọlọ́wọ́n bá Allah ó ṣe ní ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tẹ́yìn máa fi rí ìbínú ọlọ́run láyé ń bí àti lọ́run ọlọ́run fi sì kẹta àwọn ẹsẹ̀ gbangba nínú àyà kan nínú Qur'an ọlọ́run dákọ̀ bọ̀rìṣà ọlọ́run ní ọ̀dà ọlọ́run dákọ̀ pé ká má pa àyàn òun lọ́lẹ́fẹ̀ sínà yìí lọ́lọ́run ọba wa fi sì kẹta ọlọ́run ní ká má ṣe sínà ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim والذين لا يدعون مع الله إلها آخر ọlọ́run ọba ní gbogbo àwọn ẹni rẹ̀ wọn ò ní pe nǹkan mi lẹ́yìn ọlọ́run bí wọ́n bá ti ń pe nǹkan mi lẹ́yìn Allah ibi kan ràn wọ́n lọ́wọ́ ń bọ̀rìṣà ni ọlọ́run láwọn ẹni rẹ̀ bọ̀rìṣà. wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil haqq àwọn ẹni rẹ̀ wọn ò sì ní gbẹ̀mí ẹlẹ́mìí wọn ní pa àyàn láìṣẹ̀ wala yazinun ọlọ́run ọba ní ẹ̀ṣẹ̀ ọlọ́run ni wọn ò ní ṣe ṣìnà wọn ò ní báyàwó ń yàwó láṣepọ̀ ṣìnà ọlọ́run bá ní wọ́n máa ń yẹ̀fọ́ àlèdálíkà yẹ́lùkọ́ afẹ́rẹ́mà ọlọ́run bá ní ẹni bá dákàwò nínú mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà yìí yóò pàdé ìyà nílé ayé ń bí yóò sì jìyà lọ́run yútọ́ àfúláwùlẹ̀ ọlọ́run bá ẹni tí bá ń ṣe ṣìnà ọlọ́run ọba jẹ̀yìn yà ويخلد فيه مهانا ووقفن نونا قالوا تو يوانكو àmẹ́lẹ́ bọ́ nìkan lọ́wọ́ ní yọkó ọlọ́run ní ayẹyẹ wọn sínú ná ká dojú tì wọ́n látara ìwà abú tí wọ́n wù ọlọ́run lẹ́lẹ́yìn mọ́lẹ̀ tí ń sọ fún gbogbo ẹni tí ń sèṣì ná lọ́kùnrin lóbìnrin nínú sọ́rọ́tù al-Furqan Quran twenty five ayah sixty eight àti sixty nine ìwọ́n náà lọ́ọ́ lè ka nílé. ọlọ́wọ́n bá lá àwọn àfáàní tó jẹ́ àmà fẹ́sì náà tóbi fíkíhù dalil àgbóyítà ń gbóyé lábẹ́ àyà yìí òun náà ni pé nígbà dárúkọ ìbọ̀rìṣà ọlọ́run tó wá dárúkọ ìpànìyàn ọlọ́run wá fi sínà sí ọlọ́run ti gbé sínà sẹ́gbẹ̀ẹ́ ìbọ̀rìṣà àti ìgbẹ̀mí ẹlẹ́mí ìpànìyàn àjẹ́ pé iṣẹ́ bú náà ni náà ṣiṣẹ́ wọ́n bá ẹlẹ́bọ ni wọ́n ń pè bẹ́ẹ̀ tí wọ́n bá ń pè yàn lọ́daràn ẹni tí ń gbẹ̀mí ẹlẹ́mí ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹni tí ń pa àyàn ni wọ́n ń pè bẹ́ẹ̀ tí wọ́n bá ń pè yàn lọ́daràn ẹni tí ń sèṣìn náà ni wọ́n pè bẹ́ẹ̀ ọ̀daràn ni yóò daràn sí rẹ̀ lọ́rùn yóò tún daràn sáwọn èèyàn míì lọ́rùn. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọwọ́ kí wọ́n lọ nínú Al-Qur'ani ipe gbogbo tí ó mú wa tá a fi ṣe sìnà ká jìnnà sí nǹkan náà gbogbo lọ́lọ́wọ́n bá fi ní wala taqrabu zina ọlọ́wọ́n bá ní gbogbo tí ó mú yín ṣe sìnà ẹ jìnà sí nǹkan náà kẹ́ má bàa ṣe sìnà o innahu kana fahisha ọlọ́run nítorí pé sìnà ṣíṣe ìbàjẹ́ ni èèyàn ń bẹ̀rẹ̀ ilé ẹjẹ́ ni ẹni bá ń ṣe sìnà ń ba yé jẹ́ ń sì ń ba lé jẹ́ ń sì ń ba ọ̀rọ̀ ara rẹ̀ jẹ́ ń sì tún ń ba àlámọ̀rí ẹ̀ jẹ́ ń ní ọ̀nà burúkú òun náà ní sinna ṣíṣe ọlọ́wọ́n bá lá ọ sọ fún wa ọlọ́nà burúkú òun náà ní ẹni bá ń ṣe sinna ọ̀nà burúkú ní rìn ẹni bá rìn nà burúkú kò ní rí dáadáa gbogbo aburú ní ọmọ sẹ́ni sí bí má ti rìn nà burúkú ọlọ́run lálẹ́ yìí málẹ̀ nínú suratul Isra seventeen thirty two bá wa ká burú ṣe wá nítorí aburú yóò kà gbáko yóò kà wàhálà yóò sàbámà àsìbáàbò zina àwọn okùnfà tí máa ń fa alákọ̀ọ́kọ́ òun náà ni itlaqul basari kéèyàn má máa rẹ júlẹ̀ kéèyàn máa wo àwọn obìnrin kó máa tẹjú mọ́ àwọn obìnrin ọlọ́wọ́n bá ní kullil mu'minina yaghuddu min absarihim wa yahfadhu furujahum ọlọ́wọ́n bá ní ìwọ Jibril lọ́lẹ̀ bá ń sọ fún ànábì oníkànnábì ọba ń sọ fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo ọbẹ̀ lérí àwọn sàhábà èdè ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo àgbáyé kí wọ́n máa rẹ ju wọn ká má máa wo obìnrin obìnrin olóbìnrin obìnrin tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ká má máa ra juma wa yahfadhu furujahum kún sì sọ abẹ́ wọn tí wọ́n bá fi lè sọ ojú wọn wọ́n ra abẹ́ wọn sọ tí wọ́n bá fi lè sọ ojú wọn wọ́n ní ra abẹ́ wọn sọ ọlọ́run ti mọ̀ pé wíwò náà ní bẹ̀rẹ̀ ẹni tí ọba fi ṣe sìnà kọ́ máa rẹ jù rẹ̀ ńlẹ̀ sọ́ọ̀tún Nur Quran twenty four ọlọ́run bá tún sọ fáwọn obìnrin wọ́kúlì mọ̀mìnà eré ànábì bá mi sọ fún gbogbo àwọn obìnrin àwọn sọ̀hábìyàt àwọn ẹni eré lóbìnrin yaghududna min absarihinna wa yahfazna furujahun káwọn náà máa rẹjú wọn káwọn máa wo àwọn ọkùnrin lọ́kùnrin tí ọ̀lẹ́tọ̀ sí wọn ká lè bá a sọ abẹ́ wọn tí wọn bá ti rẹjú wọn ní rábẹ́ wọn sọ níta ń gbọ́yé nìyí wala yubdina zinatahunna illa ma zahara minha wọn ò sì gbọ́dọ̀ máa fi àwọn ẹ̀ṣọ́ wọn wọn ò fi hàn obìnrin ọgbọdọ ma máa fi ẹ̀ṣọ́ rẹ̀ hàn yọọ ma wọ jàdìbáàbù yọọ ma bora nítorí káwọn èèyàn kan má bàa máa rí àwọn tí ọlọ́wọ́n bá fi sára rẹ̀ tó lè bá wọn ọkùnrin nọ́ọ̀rù ti ń kí àwọn obìnrin nínú àwọn nǹkan tí ìmọ̀ ń fà fi kọ́mọ màárì kí ni o tó fẹ́yàwó kó tó lọ́kọ kọ́mọ lọ́kọ bọ̀rọ̀ ìmọ́tètè lọ́kọ mọ́tètè fẹ́yàwó yìí ní máa ń fà sẹ́yìn sí máa ń ṣe sìnà ọlọ́run bá sì ti sọ fún wa yí pé fankihu ma taba lakum minan nisa ọlọ́run lẹ́yìn ọkùnrin ẹ lè fẹ́yàwó èyí tó bá sì wù nínú obìnrin ni ẹ fẹ́ ọlọ́run sọ èyí ní suratul nisa Quran 4 ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa anábì ní yá máa ṣàrọ̀ ṣàbáb anábì ní gbogbo ẹ̀yìn ọ̀dọ́ ẹ̀wà ń bí ẹ̀wà ń bí ẹ̀wà ń bí mọ́nísítàtọ̀ àmì ń kùnmọ̀lẹ̀ bá a ẹni bá ti ní agbára lọ́wọ́ sí ọlálàáfíà bẹ́ẹ̀ sì ni o ní owó tó lè fi fún ìyàwó lóúnjẹ fálì yàtọ̀tọ̀ wọ́ọ̀jì nísinsìnyí náà ní kẹ́ ẹ̀ tètè fẹ́yàwó ẹ má jẹun pẹ́ tètè fẹ́yàwó fàyínàhù àgọ́dùn lè bọ́sọ̀ ànábì pé tẹ́ bá tètè fẹ́yàwó yóò jẹ́ máa rẹjú ẹ̀ ní máa wò wò kú wọ́n àṣọ́nù lè fàrjì yóò sì jẹ́ kẹ́ sọ abẹ́yìn ẹni tí ọ̀wá fẹ́yàwó ó tó lọ́kọ ọ̀lọ́kọ ó tó níyàwó òníyàwó ó padà sí sinna ẹ̀yọ́ miami nínú àwọn nǹkan tí ma ń fa sinna ó náà al-musahaba dating ká máa sọ̀rẹ́ kọ̀kọ̀ ọkùnrin àtobìnrin ká máa sọ̀rẹ́ kọ̀kọ̀ ká máa sọ̀rẹ́ àwọn ọmọge àti ọ̀dọ́ wọ́n máa sọ̀rẹ́ ìyàwó ilé àti ọkùnrin tí sí wọ́n máa sọ̀rẹ́ gbogbo àwọn tí wọ́n kẹ́ máa tí o sì sí akídùn nìkan kò sí igi láàrin ẹ̀wá lọ́rẹ̀ẹ́ lẹ́yìn méjèèjì ni nínú ẹ̀sìn wa àtúrọ̀rù zina àwọn àwọn ànira ni sinna máa ń kó bá àyàn nílé ayé ń bí àti wọn gbogbo ẹni tí ń ṣe sinna yọ fa dà o ẹni bá ń ṣe gbogbo tó ní padà gbà ni òun ni ti lẹ́yìn náà ẹni tá a àdìkẹ́sì ọlọ́run dojú ti yọ ọlọ́run bọ́ aṣọ yìí kúrò lára rẹ̀ láwùjọ lẹ́yìn náà yọ ṣàdúrà ṣàdúrà àdúrà rẹ̀ òní gbà ọ̀rọ̀ rẹ̀ ọmọ dàrú yọ wà rúpa yín ṣe òun òní sì ń ṣe lára rẹ̀ lẹ́yìn náà ọkọ àtìyàwó padà túká ọkọ rẹ̀ ọ̀padà kọ̀ ẹ́ lẹ̀ tó bá ti mà ọ̀padà dọ̀málẹ̀ ìwọ bàbá tó ń ságbèrè àdánwò ọ̀padà dé ẹ̀ padà fìrà yín lẹ̀ torí ò lè máa bá olùgbàgbọ́ òdodo gbénu lé máa ságbèrè òwò arákùnrin àìmọye àwọn tó ń bẹ nínú sàárè ilé ni tọ́jẹ́ pé ọjọ́ ọkọ wọn ti pé àmọ́ ṣìnà ní sábàbí ikú wọn níbi ìmọ̀ ṣe ṣìnà wọn máa gbẹ̀mí ọmọ ike wọn máa ṣẹ́yún wọn máa pọ̀ ọmọ kékeré àwọn ọmọ tí ò lẹ́sẹ̀ lọ́rùn wọn sì wọlé ayé wọn máa dààmú wọn máa ráre nígbà tí wọn mọ bàbá wọn aburú ti máa ń ṣẹlẹ̀ níbi ṣìnà lélẹ̀ àbí bàbá wọn kó fún yàn lóyún kó lọ aburú tí ma ń ṣẹlẹ̀ nù sínú ọmọ ma dàpọ̀ ẹ ma jà sọ́mọ kí náà ń jà sọ́mọ fún nígbà tí ẹ sọ ìjì tẹ́bá sọ ìjì náà ní ma jà sọ́mọ ẹnu aburú tó wá wà lẹ́yìn tá à ń rán lọ́wọ́ báyìí oye ẹnu aburú sínú òun náà ní kalimatia ọlọ́wọ́n dẹ ibi sílùú anabi ni lamu tọ́ka hara lè fa iṣẹ́ tó fi kọ́ mi kàt anabi ni sinna gbajúmọ̀ láwùjọ kan hàtà yọ lẹ́nu bí ha títí tí wọ́n fi wá sọ di fáàrí láàrin ara wọn tí wọ́n máa ṣe láì níbi kíta إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا àfi kọ́lọ́wọ́n ọba aláwọ̀ fi àwọn àrùn kárùn dáwọn wò léyìí táwọn àrùn yẹn tí wọ́n gbórúkọ rí lọ́dọ̀ àwọn bàbá wọn tó ti ṣáájú wọn àwọn ibi tí ọ̀pá àwọn bàbá wọn tó ti ṣáájú wọn ibi náà máa pa wọn ibi tí wọ́n gbọ́rú ẹ̀rí ọlọ́wọ́n dé ibi sílùú yóò dé ibi sílùú látara sinà abdulzani ẹni bá wọn ṣe sinà nínú Islam tó bá jẹ́ ẹni tó ti lọ́kọ àbótiníyàwó àbótiníyàwó rí sẹ̀rí àtọ́nà ní adáfù tí òfin ní jíyà lọ́rùn òun náà ni pé wọ́n lẹ̀ lóko pa ọ̀sẹ̀lẹ̀ sí máàz nínú àwọn sàhábà ó rọ́ọ̀lù sínà ó lè bá nàbì oníkà nàbì fọ̀hún mọ́ olóhùn fẹ́ jíyà lọ́rùn anábì ní sọ ti níyàwó olóhùn ti níyàwó anábì ní sọ ọmọ tó ń sọ olóhùn mọ́ tó ń sọ òun ṣe é ní tọ́hírì ní fọ̀mímà anábì ní ìdíhábù bíhi farijumọ́ ẹ̀mú tí wọ́n ti lẹ̀yìn lóko láyé bí tó bá ti kú kò ní wọná má lọ́rùn sórí ìwọ tó ń ṣe tó ń yí sọ borí tó bá túbá òun lè wọná lọ́rùn ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ẹ̀yọ́ miami yorùbá gan nílẹ̀ yorùbá àwọn náà gbà pé ẹni bá ti lọlẹ̀ báyàwó ń yàwó tó lè ba aláṣepọ̀ kò yẹ kó sun ayé ni wọ́n fi máa ń lé mángò ó sì jẹ́ pé mángò líle òun ní ìṣèpẹ̀lẹ́ ó yẹ kó ń tọ̀ òun ó kú nínú sẹ̀ríà náà wọ́n ní ká pa nítorí pé ó lè yàwó ó sì ti níyàwó tiẹ̀ lẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹ̀dọ́ wa jọ̀dọ̀ lọ́kùnrin lóbìnrin tóun ti márì tí ò ti lọ́kọ ọlọ́wọ́n bá ní azániyàtú wazani ọlọ́run ní ọ̀dọ́ lóbìnrin àtọ̀dọ́ lọ́kùnrin tí wọ́n bára wọn lásìkò ti sìnà fàjìlìdú kúláwá ìdí mínú máa mi àtàjálìdá ọlọ́wọ́n bá ní ẹ̀nà wọn lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn-ún ìkọ̀ọ̀kan nínú wọn ولا تأخذكم بهما لحفة لحفة في دين الله ọlọ́run bá ما ẹ má jẹ́ àánú sẹ́yìn o ẹ̀sìn ni o ẹ̀nà wọn lẹ́gba ẹ má jẹ́ àánú wọn sẹ́yìn in kuntum tu'minuna billah tí gbogbo yín tẹ́ bá mà pé ẹgbọ́ lọ́n gbọ́ wal yawmil akhir tẹ̀sí gbàjọ́ àlùkìyàmà gbọ́ pẹ́jọ́ àlùkìyàmà ń bọ̀ wal yashhad adhabahuma ta'ifatun minal mu'minin ìyàtẹ̀fẹ́ fi jẹ́ wọ́n yìí ẹjọ́ sojú ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí nínú àwọn olùgbàgbọ́ òdodo káwọn náà lè kọ́gbọ́n sọ́tù nùr Quran twenty four ayẹlẹ kejì lọ́dọ̀ tí ń sọ pé ọ̀dọ́ ọlọ́kùnrin lóbìnrin kọ́lọ́hún tó lè fẹ́rí yìí kí wọ́n nà lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn-ún abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ kọ́lọ́mọ́sà léwà jìnnà sí azina kọ́lọ́n kó ṣàforíjì fún gbogbo ẹni ó ti ṣe rí ọ̀làgbára ọlọ́run bá wa wasalaamu alaykum wa rahmatullahi wa